ẹ̀yin ẹ lọ wò ó ní ìsìn báyìí gbogbo àwọn tó mọ̀wé wọ́n mọ̀wé níṣẹ́ tí wọ́n ń gbà yẹn báyìí àwọn náà wá ya olòṣì nísìn wọ́n náírà ò sí lọ́wọ́ wọn kò sí ẹni tó bá ti mọ̀wé ní secondary school ẹ lọ́wọ́ gbọ́ àwọn ọmọ art class àwọn ọmọ art class tẹ bá mọ̀ anybody tó bá wà ní art class tó bá wà ní art class ìyálàyà owó ti wà lọ́wọ́ wọn sẹ́yìn pé olódo ni máa ń wà ní art class olódo àwọn olódo ni wọ́n máa ń kó sí art class ṣẹ́gẹ́ máa yẹn ẹ lọ wo gbogbo wọn lẹ́yìn báyìí àwọn tó mọ̀wé irú bọ̀bọ̀ kan báyìí tó jẹ senior boy wá ń gbà yẹn báyìí nísìnyí báyìí nítorí àwọn ayé wọ́n ti rí ìdí rẹ̀ wọ́n ti rí ìdí ògo rẹ̀ orí ẹ̀ burú ni márùn ẹ̀ dànù àwọn kíta ni bó jẹ́ gẹ́gẹ́ bí ọmọ yahoo ni àbí rí ẹ̀ burú olórí burúkú kéèyàn sì tún fún yín lénìí fún yín lọ́la bó bá dọ̀tún la tó lúwa rẹ̀ ò bá tún fún yín ní owó òun ẹ̀yin náà lẹ́yìn ọkọ máa gbé olúwa rẹ̀ sí pé pé olórí burúkú ó ti tán fún ó ti tán fún bẹ́yìn ò bá gbọ́n láyé yìí bẹ́yìn ò bá gbọ́n ní ayé yìí tá a tẹ́rí wípé sẹ́ńkì kan ń bẹ lọ́wọ́ rẹ̀ táwọn olórí burúkú káwọ́ méjì sókè fún ọ tíwọ́ náà wàá gọra rẹ̀ tọ́ ń fún wọn tínú ẹ̀ ń dùn tán èlì ẹ̀ wọ́n èlì ẹ̀ lọ́nù kòtònù yíyèlì tí wọ́n èlì ẹ̀ yẹn yíyèlì tí wọ́n èlì ẹ̀ yẹn wọ́n èlì rẹ̀ pé ó fẹ́ẹ́ tán fún ọ̀nù ìwọ náà bá wá gbọ́n ìwọ náà máa fi owó lẹ́lẹ́ ìwọ náà máa fi owó lẹ́lẹ́ wà á máa fi owó lẹ́ ọ̀ ń parọ́ tanra rẹ̀ ọ̀ ń tanra rẹ̀ gbogbo àwọn ọmọ tó jẹ senior boy head prefect kinní kan prefect kinní kan prefect kò sí èyí tó lówó lọ́wọ́ nínú wọn mọ́ nísìnyí gbogbo wọn náà wá ya olódò ní gbogbo gbogbo wọn náà wá gbogbo wọn náà wá ya pọn olòṣì pọ́nbélé nísìnyí àwa tá a mọ̀wé ń gbà tá ń fojú di ń gbà náà àwa tá a mọ̀wé tí wọ́n fi wá joyè ńgbà tá a ti rora wa pín ńgbà náà lọ́hùn ẹ wá wò wá lẹ́yìn báyìí láwọn tíṣà kọ̀ọ̀kan wọn yẹn ẹ mọ̀ pé àwọn ọmọ tán bá ti lè fi joyè báwọn ọmọ aráyé ò ti rí di ògo wọn wọn ti rógo wọn ìkíni senior boy wa nísìn senior boy wa nísìn ń bẹ́ mi títí máa wọ́n yọ búlọ́ọ̀kù gbogbo àwa tá a ya olódo tá a ya olódo ní sẹ́ẹ̀tì wa tá a ya olódo ní sẹ́ẹ̀tì wa ń gbà yẹn yálà ìyàwó ń bẹ ní lọ́wọ́ àwọn ìyókù nínú wọn nísìn yálà ìyàwó ń bẹ ní ọwọ́ àwọn ìyókù nínú wọn nísìn láyà olódo olódo ní soríire olódo ní soríire ẹ lọ orú bàbá wa Ọbásanjọ́ yìí nísìn Ọbásanjọ́ ẹ lọ wo wọ́n ròyìn bí ṣòkòtò rẹ̀ ṣe rí nígbà tí ń bẹ ní primary school bàtà rẹ̀ ó jà ní wọ́n ròyìn bí bàbá ṣe ya olódo ìgò nígbà tí bàbá wà ní primary school ńgbà yìí rẹ̀ kọ́lọ́mọ́tì kanjú pa nísìn kọ́lọ́ ń jẹ́mi rè ogun so bó ṣe rí nìyẹn ẹ̀dá kò ṣe rò pin láyé tó bá rọ́mọ nìkejì rẹ tó bá rẹ́ni tó lówó lọ́wọ́ má fi ṣe yẹ̀yẹ́ tó bá tí ò lówó lọ́wọ́ má fi ṣe yẹ̀yẹ́ nítorí pé kí ni àánú nìwọ́ rí gbá bó bá yá ó lè wu ọlọ́run ọba ó sì gbé gìrì léèlé lọ́wọ́ kó sì síwájú rẹ̀ kọjá ọwọ́ a máa wò pé lágbájá kọ ọlọ́run ọba ní í ṣe bẹ́ẹ̀ fẹ́ dà bọ́ sì sọ pé olówó lọ́wọ́ olówó ṣe kinní kan ọwọ́ ará ọmọdé ọ̀rọ̀ àgbàlagbà ò tẹríba fún wọn mọ́ ọwọ́ à ń gapá ò ń gapá ò ń gapá fún wọn wàláhì tàláhì mọ́ gbàdúrà pé kọ́lọ́ mọ́ jẹ́ orí ìbínú ọlọ́run ọlọ́run olódùmarè bẹ́ẹ̀ dábàá kọ́kọ́ fẹ́ rí ìbínú ọlọ́run láyé àwọn ọlọ́pàá ni ó dẹ̀ àwọn ọlọ́pàá lọ́lọ́run ó dẹ̀ sí yẹn torí ọlọ́pàá èyí dúró síbi ire pé èyí dúró síbi dáadáa láyé ibi táyé èyàn ó ti tètè bàjẹ́ lọ́lọ́pàá máa ń dúró sí aṣọ wọn yẹn fìtì wọn bàjẹ́ bàjẹ́ àwọn ọlọ́pàá ló yẹ kán mọ kì ní wọn ló yẹ kán mọ kì ní èṣù láàlú ògiri òkú abá ni wọ́n ràn bá àbá rí dá ẹbọra burúkú tí ń jẹ́ látọ̀ pa èṣù má ṣe mí ọmọ ẹlòmíì lé ọsẹ àwọn ọlọ́pàá ló yẹ kán mọ kì lókì ọlọ́mọ jẹ́ nsórí ọlọ́mọ jẹ́ nsórí burúkú tẹ́lẹ̀ sọ ọlọ́pàá láyé mi gbogbo ẹ̀yin ọlọ́pàá gbogbo yín pátá ẹ máa jẹ́yàn láyé èyí tí ètí ní ráǹkì inú yín yóò ní ráǹkì èyí tí ń bẹ ń DPO nínú yín yóò di kọmíṣánná ò pólísì láti Èdùmàrè kọ́ ní sẹ́sá àdúrà rẹ̀ ká mọ̀ sí fọlọ́pàá torí ẹni tí ọlọ́pàá bá ti wọnú ayé rẹ̀ ọ̀rọ̀ ọlọ́pàá rí gẹ́gẹ́ bí àwọn ìyá mi girama ni. Ah, téèyàn bá rí ìbínú ọlọ́run ọlọ́pàá lọ́lọ́run kọ̀ọ̀kan dẹ̀ sí yẹn náà láàrin thirty minutes gbogbo nǹkan tó níyẹn gbogbo nǹkan tó rò pọ́yọ́ níyẹn wọ́n sọ dẹ̀dùn arinlẹ̀ ẹ mọ̀ bí gbàtàn bá ní kí lórúkọ àwọn pípù tí mo mọ àwọn ọmọ yahoo yìí náà o <laughs> eh, ṣé EFCC ẹ pé tí EFCC bá gbàyàn mú wọn sọ ọ di olórí wọn sọ olúwa rẹ̀ dolórí burúkú láàrin five minutes wọn sọ olúwa rẹ̀ di eléri ibú láàrin five minutes láàrin five minutes ó ní pé gbogbo nǹkan tó bá ní láyé má má fi ìgbéraga sí má fi ìgbéraga sí i. ẹni ń lò ní kọ́ ló lọ́la bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni o mi ò mọ̀ nǹkan tó máa ń mú èèyàn tó ṣe wípé àìrò làákà rí ara wa tá a bá ti ní séńjì kan lọ́wọ́ báyìí àmọ́ wo àwọn ẹ̀dá míì ní bíi pé bíi pé kì í ṣèèyàn ni wọ́n agbára ọlọ́run ilé owó mọ rójú ọ̀nà owó mọ ráyé àní bá aráyé fọwọ́ tì àmọ́ rí jẹ́ àmọ́ rí mu ẹ̀mí wa ó gùn gbogbo ẹ̀yìn fọ́lọ́wàsì mi pátápátá ẹ̀ ní rìn níjó ibi ń pọ̀nà ire àti àánú yóò máa jẹ́ tiyín lágbára ọlọ́run ire àti àánú yóò máa jẹ́ tiyín gbogbo iṣẹ́ tẹ̀mí amadu bá ń filẹ̀lẹ̀ fún yín ni ó máa jẹ́ fún yín ẹ ní ṣe lásán ẹ ní ṣe lásán torí wọn máa sọ pé ẹni bá ní sùúrù sùúrù lè ṣe òkúta jiná wọ́n fi pa òwe nítorí òsínwín lọ́pọ̀lọpọ̀ ẹlòmíín òsínwín wọ́n máa ní ọdún wo ni òkúta tó fẹ́ jiná wọ́n fi pa òwe ni wípé bó bá ní sùúrù dáadáa ìkan tí ò tó bọ̀ wá ṣẹ́kù nípa àníyàn rẹ bó bá ní àníyàn tó dáa tó ti ń síwájú gbìyànjú tó ṣoṣo lẹ̀ lónìí tó ṣe ẹ̀bì àwọn àgbàlagbà tó ṣèyí tí ò ní palára sínú gbèsè ayé rẹ̀ tó sì ṣèyí tó ṣe wípé yóò bá yí ọmọ nìkejì jẹ́ tó ní fi rí ọ̀run rere wọ̀ tó bá yẹ pọ́ lọ́wọ́ ọba òfin ewé kò fi ọwọ́ sí ewé àti egbò kò ní kọ́ wa ní ìwúlò rẹ̀ o bẹ́ẹ̀ ni kò ní kọ́ wa bá ṣe mọ́ lò rírí àti àánú mọ́ bá wa gbé láṣẹ Èdùmàrè èmi ọmọ yín náà ni Amadu Azeez tí mo jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin bẹ́ẹ̀ ni.